من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسرون أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فتبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاق مهين هماز مشاء بنميم علم الخير معتد أثيم قتل بعد ذلك زنيم أو كان ذا مال وبنين إذا تُتْلَى عليه آياتنا قال أساتر الأولين فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستغنون فطاف عليها طاف خائف من ربك وهم ناعمون فأصبحت كالصريف فتنادوا مصبحين أن يغدوا على أرضكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرب قادرين ربكم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا الظالمين فأقبل بعضهم على بعض يتلومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راجبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما ما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون بل هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا فليأتوا بشركائهم فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن فات ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث فنستريدهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكسبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكهوم لولا أن تباركه نعمة من ربه لنبذ بالعراء لنبذ بالعراء وهو مظلوم فاتباه ربه فجعله من الصالحين الذين كفروا ليزلقونك بأجفارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا أمة إيمان والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فرادا الحمد لله على عبتي وشمي وصوى لك بلا تفسيرا وعشر الله إلا أن يباتي أدكفو الحمد لله يا شكو سيرا عبتي ومسيا له onáàlú nínú oṣù kẹjùlọ ní àsìkò tí inú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti máa ń bọ́kun lẹ́lẹ́ ẹ̀rọ àìmọye èèyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn nígbà àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ olùgbàwẹ̀ fún ọlọ́run ọlọ́run bá tó wá ń fi wá sí kò ń gẹ́ ìmọ̀ ẹgbọ́rọ̀ ọlọ́run bá náà alhamdulillah àbí ọlọ́run kọ́ ó ṣe wá nìkan nínú àwọn tí yóò yọ kùn lẹ́kùn lọ́rùn wọn. àtàrà ọ̀pọ̀lọpọ̀ ìṣe àtijọ́ fún àdébùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹjọ́ ọlọ́wọ́ bá fi ṣe àánú fún àwọn aláìní sọ́nìmọ̀hún ẹjọ́ ọlọ́wọ́ bá fi ṣe olùkọlọ̀ pẹ̀lú tó lóòlọ́ ànábì sọlọ́lá rẹ̀ sọlá sọlọ́mọ́hún àríwẹ̀sẹ̀ ẹni tó lóòlọ́ tó bá wo ànábì dáadáa ànábì ọmọ ẹgbẹ́ àwòkọ́ṣe àti atọ́nàfò kò jẹ́ kó sí ẹsẹ̀ gbé tí ẹni tí ò lówó lọ́ bá súnmọ́ ànábì dáadáa sọlọ́lá sọlá yóò rí ìfọ̀kàbalẹ̀ nínú títẹ̀lé ànábì náà yóò rí ìyọ́nú sídájọ́ ọlọ́wọ́ bá nínú títẹ̀lé ànábì náà sọlọ́mọ́hùn àlẹ́ kódà yóò rí ọ̀rọ̀ níbi títẹ̀lé ànábì náà sọlọ́wọ́ àrùwà sọlọ́wọ́. Inna kalimata sahiban wa mubashiran wa yọ máa jẹ́ ẹni tí àwọn aláìní nínú obìnrin wípé tẹ ẹ sùúrù tẹ ẹ fọkàn balẹ̀ tẹ ẹ tó àwọn ọ̀nà tí a là fún ẹ padà di alọ́rọ̀ torí pé ọ̀rọ̀ kì í ṣe ó náà ní ọ̀rọ̀ tí ń bẹ nínú ọkàn tó ìyẹn dání lásán pé ìgbà máa kó ń tàbá kọ́lùdé ńkọ̀nù ẹ̀yìn. ìgbà máa kó ń tàbá kọ́lùdé ńkọ̀nù ẹ̀yìn. wàhálà tọ́wọ̀ máa lè kó tó ní àtàwà wọn. fàáńtà wà máa lè kó tó ní àtàwà wọn. ọ̀rọ̀ kì í ṣe bí òye ti lóye ọ̀rọ̀ kìí ṣe bí lóko kọ́ ti pọ̀ tó ọ̀rọ̀ kìí ṣe bí mọ́tò rẹ̀ ti pọ̀ tó ọ̀rọ̀ ní ayé ọ̀kẹ́ nígbà tó nínú àdúrà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó náà ní pé Allahumma ọlọ́run ní ọ̀dẹ́ ayé ìgbìmọ̀ ọ̀rọ̀ zàkàtàní Allahumma ọ̀dẹ́ ayé ìgbìmọ̀ ọ̀rọ̀ zàkàtàní abọ́dọ̀ fi kó ọba fún mi ní ayé ọkàn pẹ̀lú tí ọba ṣe fún mi nígbà tí ó láyé ọkàn bí ẹni pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní kọ́lọ́ òṣù kankan fún mi. إذا ما كنت ذا قلب قنوعي فأنت ومالك الدنيا سواء فأنت ومالك الدنيا سواء أرض صلى الله عليه وسلم الله عليه وسلم يوم جاء مبشرا يوم يقوى ولا يميل هدو نتيوش ولا كبالك إنا أرسلناك شاهدا ومباشرا ونظيرا ما جاء الكلف وهو تولي إذا انكتاليه تابا لو تدادا أري وضلع بنده تابا لو أبي أكوزو لنا إذا ọlọ́run kò ní sọ wípé irúfẹ́ ní ọlọ́run ọba ìsọba tí mẹ́sàn-án kò sí èèyàn ni ó sọ wípé aláàjì àfẹ̀fẹ́ dára lóòótọ́ gbé jẹ́ lọ́lẹ́ta ọ̀fẹ́ ní fún wa ọlọ́pàá dé lórí lọ́wọ́ ìran lẹ́kùnrin ọ̀rọ̀ sí ẹni yẹ́dá tó bẹ̀rẹ̀ lẹ́ta ọ̀fẹ́ sí aláìní bá dá rẹ̀ ó bọ̀ tó kò ní rí ẹlẹ́ta ọ̀fẹ́ yẹn ló wá ó sì lẹ́yìn gáta ìlàkùn rí nínú òní tá a wà ẹni tó gbé bílíọ̀n kò rẹ́wọ̀n lọ àwọn tí wọ́n mú òfin dúró wọ́n jẹ́ alábòsí lórí ìgbé òfin ọlọ́kọ̀ọ́ba dúró èyí gba lórí ìpẹ́tọ̀ pẹ̀lú ó ti Àmọ́ wà lọ́rí iná gorí màláwó mú. Àmọ́ wà lọ́rí iná gorí màláwó mú. Wọ́n mọ̀ zàlẹ̀ pẹ̀tí wà ọ̀gbọ̀lù mú. Wọ́n mọ̀ zàlẹ̀ mọ̀bí wà ọ̀gbọ̀lù mú. Wọ́n mọ̀ zàlẹ̀ mọ̀bí wà ọ̀gbọ̀lù قال لي أما والله إلا الظلم لوم أما والله إلا الظلم لوم àbòsí àbòsí tó ń sọ àbòsí yóò padà àbòsí ń tá a fẹ́ pé àbòsí ju àbòsí lọ. Àmọ́ wàlúwà iná ìgbọ́lùmọ̀ láwùmọ̀. Àbòsí ti ṣe lọ́wọ́ mú ìṣe ìwé ìgbà ìwébú lórí ẹ̀rí. Wà mẹ́ta lọ́rí

àfáàní àmọ́ wà lọ́ọ̀hì iná abdulma làwọn gbogbo tí wọ́n pè ní àbòsí àbùkù ni ó ti bẹ̀yọ fẹ́mi tí ṣe àbòsí láwọn múlẹ̀ ẹgbà ìwébú lórí ẹ̀. وما زال المسيح وظلما وما زال المسيح وظلما ẹni bá ti ṣe jẹ́ ọ̀dà kòkú rárá bò ẹni tí bá ṣe jẹ́ ọ̀dà òkú òkú tí ń tẹ̀lé nígbà sẹ́ríkẹ́ ẹgbẹ́ sẹ́ríkẹ́ tó báwo ti wá ní alábòsí ní àbòsí àbòsí ọmọ ẹgbẹ́ ẹni bá sì ti ṣe kùkú òní alábòsí لدي للعون الدين لمدي وعند الله تجد العلي خصوم وعند الله تجد العلي خصوم لديان يوم الدين لمدي لديان يوم الدين لمدي أين تتبع يسيا تنتوبتي أتلابتي تلو غرارنا àti alábòsí tó jẹ́ olòsí tí ò rówó gbára rẹ̀ náà gbogbo wa gẹ̀rẹ́ gẹ̀rẹ́ là ń fún à ń lọ padà lọ́wọ́ ọba lọ́jọ́ kìíyàn. Ilé ọjọ́ ìlà ni ìyàwó máa di ìlàmú di wà nígbà wà ìrẹ́jú tẹ́mi ọ̀rẹ́ kò tó mọ̀ wà nígbà wà ìrẹ́jú tẹ́mi ọ̀rẹ́ kò tó mọ̀ tọ́lá kìí àmọ́ kálukọ́ wà lọ́mọ ìjọ sọ pé ìwọ òbòbí ìwọ sí ìwọ òbí kọ́ ni wọ́n fà á ọba tí ewa sábò tí yóò wá sí kí gbọ́dọ̀ tí wà yẹjọ. Àwọn ọ̀sọ̀rọ̀ náà kẹta nígbà wọn mú bá ẹ̀sẹ̀rọ̀ wà náà fi rọ́. Ọba fi àgbẹ̀bí ṣe olùkúni ní etí, olùkúni ní òwòjòló, ilẹ̀ tí wọ́n fà. Sọlá ọba fi wá sọ fún wa nípa àgbẹ̀bí yìí tó mẹ́rin. Mọ́ọ̀nù wọlé kọ́lá mi wọ́n bẹ̀rẹ̀ fún mọ́ بنعمة ربك بمجنون وإن, وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم ọba ní wa ànábì rẹ̀ dáàbò sọ́lá yọ sọ́lá mẹ́ta láàrẹ̀ àwọn òwe bí ànábì ti dáàlè sọ́lọ́wọ́ àwọn bíjọ́ márùn-ún sẹ́yìn a wà lórí bí àlẹ́bí tí ń bá wọn fòkọ́rá àwọn aláìní ìdí ń bá wọn lò ìdánilẹ́kọ̀ọ́ tó ní yóò parí wípé níwọ̀n bá ó dùn láìpẹ́ bí àlẹ́bí tí bá àti ẹgbẹ́ lọ́yà lóbi sallallahu alaihi wa sallam wípé abúlákì wá lé lọ ẹnìkan wà lọ́gbẹ́ kàkà mọ́lé. kò sẹ́lẹ̀. torí pé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam. wọ́n ti mọ bí ànábì ti lò pẹ̀lú àwọn bùkárà. afẹ́jọ́ ànábì pé ànábì ṣe workshop fún àwọn tí ó sọ ọ́ di ẹni tó ní ilé àlọ́bì kàwọ́ ara rẹ̀ ó kéde bẹ́ẹ̀ ìjọba kan ilé kan ó ń sọ ọlọ́wọ́ ọba ló ṣàlàyé àwọn oṣù tí àmọ́ ṣe fún wa. sallallahu alaihi wasallam. àkà á ti mú ẹ̀rí kọ̀ọ̀kan wa tí ànábi sọ wípé àwọn sábà yìí sẹ́kì fòkọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ ṣe fòkọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ ṣe bí sẹ́yìn ìmọ̀tẹ́ ẹ̀rí fájú ìyọ̀ báyìí tí lọ bá ta sọ́ńgbàgì àbẹ́bí kan ní àwọn small scale business àwọn iṣẹ́ kékeré àlè lọ ṣe fẹ́ pé àwọn àbùkù ní tòní àfẹ́ ṣe àti sàlàyé ní ìyẹ́mọ̀ díẹ̀ kọ́ fún àwọn tó wá lára. ọmọdé kan lẹ́kùn tí rọ́tù ìlọ́ọ̀lì ohun tí wọ́n tọ̀ ní àgbọ̀nà lèmọ́ ń tà ní ìjọ owó àwárí àwọn ọmọlẹ́ àṣẹ wọn àtàwọn ìlọ àdàbí rọ̀. ó sọ ní ìlú tí àwọn èèyàn bá ní ẹ lọ bá gbé yìí pé kí làbẹ́ ti sọ nípa iṣẹ́ tá a lè lọ ṣe púpọ̀ àwọn nípa kà fún wọn lánàá ẹ̀jẹ̀ mọ́ ẹ jẹ́ ká mú mẹ́ nítorí àwọn onílẹ̀ ti mú kàtí ṣe ń bẹ̀ èyí jùlọ ìta ẹ jẹ́ ká àwọn ọlọ́run náà ti mú ẹ ká mú mẹ́ níbi ká mú mẹ́ yẹ ọ̀rọ̀ wípé àmọ́bí ló rẹkọmẹ́ndì ẹ̀ fún wa yẹ báríkà àti sẹ́mẹ̀tẹ́ kódà kọ lọ́yà sọ wípé ọ̀dà kẹ́ nígbà tí abẹ́bí sọ wípé abẹ́bí dawud àṣọ wípé abẹ́bí dawud tó ń ti kọ́lá wọn bá fi ṣe kàlífà lórí ilẹ̀ ipò kàlífà sì rí amẹ́ tó túmọ̀ sí tó ń ti bẹ́ẹ̀ káàdì ní akọlùmílà àmàlì yẹn tó ń ti bẹ́ẹ̀ abẹ́bí ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló tún jẹ. àwọn àfáà wa ibùdó àmì dáúdà ti lọ́lá tó àríṣàlá ọlọ́run ọba tó jẹ́ ọ̀nà wípé báyìí àtọ́ ń bẹ níbi kó jẹ́ níbi iṣẹ́ wọn. tó ti gbogbo àǹfààní tó ní gẹ́gẹ́ bí khalifa. bákan náà alábíwá zakariya káàdà nàìjíríà káfíńtà ni. káfíńtà tako jowó. àríṣàlá àríṣàlá tó ṣẹlẹ̀. tó ti wá gbogbo àwọn dáwọ́ kàwé yìí kí mùsùlùmí mọ̀ kó jẹ́ àfa àkómọ̀kẹ́mọ̀. Hmm. ọ̀wọ́ pé bẹ́ẹ̀ yẹn àwọn afọ àwọn a ti sọ àwọn a lọ jù. àwọn afọ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba sọ̀tọ́lá ibi tí ọ̀fẹ́ ká mẹ́rin gbìyànjú iṣẹ́ dé ó ṣe káfẹ́ ni tí ó dá pé tó lé egun ìgbà kan òmú káfẹ́ ní nǹkan ní sádẹ́kọ̀ ó ṣe léwọ̀. ìyàtọ̀ táwọn èèyàn tí ìjọba bá ń lálàáfíà ni ẹ̀kọ́ àwọn tí wọ́n tọrọ yìí jọ ẹ̀fẹ́ àwọn mọ̀tẹ́ wà tó àtúbò. ìgbé tí wọ́n tó lápá tó lẹ́sẹ̀ tó lójú kí ló tọrọ fún kí ló tọrọ tí wọ́n jẹ pé àwọn ọ̀rẹ́ ti tọ́jú pé ó bá wọ́n fi mọ́tò òun ti bára. àwọn èèyàn ra píkà lórí àtọ̀rọ̀ bára lórí ọ̀. nígbà tó ra iye nígbà tí ó nígbà tí ó ké bùkátà kan ju nǹkan mọ́tò. ìrètí ní gbọ̀ngàn sí. oúnjẹ mọ́tò tọ́lọ bára òun ra epo sí mọ́tò. mọ́tò ìbàjẹ́ abẹ́kọ̀ọ́ ìṣòṣà ìṣòṣà. تغيرت الهلاد ومن عليه فكل الأرض مدبر قبيح فوجه الأرض مدبر قبيح Ìjẹ̀kú wá dàrú débi wípé ẹgbẹ́gbẹ́ ti sábàkà jẹ́ òbísì. Ìjọba kí mo dá sí báyìí, àbúrò ẹ̀rọ bàbá jẹ́ mo dá sí ọ̀rọ̀ lọ́gbà. Wípé bóòlù ti ní gbogbo àwọn olókùnkọ́ bàbá wá fẹ́ ìpẹ́tọ̀. يقول عاصم بقى ترتيب البلاد ومن عليها فوجه الأرض مدبر قبيح فوجه الأرض مدبر قبيح عن الله صلى الله عليه وسلم لا تحل الصدقة لغني تعالى خلت أصلا أن يبدي عبارة láàtọ̀ ìlú sọ́dọ́kọ̀ ẹni ó gbé abọ́rọ̀ sàárà kò gbẹ́tọ̀ fún ọwọ́ jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́tọ̀ lọ́bọ̀ sí sàárà ẹ̀rọ wọn ló wá ọ̀nàdá ńlá ń gbà lọ àrẹ ara wọn ni. màálù ti ń dún. àrẹ ara wọn ni wọ́n ti ń tún màálù. àkùrá ìsì. ara wọn ti ń tún àkùrá ìsì wọ́n máa ń lò náà wípé bẹ́ẹ̀ tìyàwó kọ́mọ ẹgbẹ́ ìgbéyàwó tìwá ẹgbẹ́ gbogbo wa ẹgbẹ́ gbogbo wa ẹgbẹ́ tani káwọn dáná owó mi káàárẹ̀ ní bùrù kan. láti àfihàn sọ̀dà kọjú fọlá ní bákan náà wà láàrin ìlú mọ́gbà tó sọ̀wí. bákan náà àrùn ìdúkú wà tó sọ̀wí. ẹ̀yìn tọ́jọ́ pé náà dá pé ó lè egun kò sí tó lè ní àléébù rárá kò lẹ́tọ̀ọ́ fara. ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dá kò pé àìmọye rọ́ ilé àwọn èèyàn ti àwọn èèyàn ti wá àwọn èèyàn ń mú rọ́bà ní mú irọ́ gbájú sọ̀rọ̀ ilé wa yà wá láti Àbújá ìgbà tó ń bọ̀ wò pé ibi táyé la dúró òbí fún yẹn balẹ̀ lọ. فغيرت البلاد ومن عليها فوجه الأرض مدبر قبيح فرجع الحرب مجبرا قبيحا غير كل ذي الأرض وتهدي غير كل ذي لون وطامي فقل بشاشة الوجه مليحا وطيب شعبة الأرض مليحا أيضا Ìgbà ìlú wà ní jẹ́kọ̀ọ́ ilẹ̀ àwọn mẹ́rin kan wọlé wá bí ọkùnrin méjì òun méjì gé ń dé ọ̀dọ́ ọ̀dọ́ ọkùnrin méjì obìnrin méjì àbí nǹkan ọwọ́ bí ọ̀rẹ́ nìkan àwákàmpù àwákàmpù kíláàsìkì tàbí ìwé ọ̀dọ̀ tó wà fẹ́rẹ̀ ní ọ̀fẹ́ ìwà tí táwọn ó jẹ ọ̀dọ́ta sọ ọ̀rọ̀ wẹ́rẹ́ tó bá tí wọ́n láwọn ṣe ìlú wọn ní mòrò ẹ̀yà wa bí àtìkì àtìkì àtìkì lẹ́tọ́ wá sí ìwóró orí ìfọ̀látò ti jà ní wọ́n mú nǹkan fún ọ́ tó fẹ́ owó adé tí wọ́n kò kọ́ wọn lọ́tọ̀ lọ́bàrà kàtì. ẹni tí àwọn èèyàn wọ́n lè yí ẹ̀yí ọ̀dọ́ mi yí ọkùnrin àti obìnrin tí àǹfààní àbùkù wúlò fún ìgbésí ayé ẹ̀wọ́n làwọn kan kò ní wá ọkùnrin gbogbo rẹ̀ wá fún lóúnjẹ ẹ̀yí wá sọ̀rọ̀ kàtì. ẹ wo nípa yìí ọ̀dọ́ ọjọ́ ilé àwọn mẹ́ta sọ ìpòjú wọn sí pọ́ọ̀mù ọdún ọ̀dọ́ ìwé kàwé òkọ́sẹ́ wọn òṣìṣẹ́ sórí bí ọdún bẹ́ẹ̀ láti ojú òkùnkùn ìwádìí gbogbo ilé àfikà kéèké là á kàkè sáwọn ọ̀dọ́ wa náà tí wọn kọlọpọ láti àdúrà ló wá pọ̀ oúnjẹ ọmọ bá ní kò lẹ́tọ̀ọ́ sàárà kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́rọ̀ àti ẹni tó lé ogun tó lè ṣiṣẹ́. bákan náà àbọ̀ àwọn àbúrò àti bàbá ọ̀hún ó ní ìlú làwọn kúndùn rẹ́gbẹ́láì الأهراو فعرضا قولي نمام بي مسيح أقولي قولي نمام بي مسيح أقولي أبرعي كواري قنا وقلت كذا كنت بلا قلت بيسي قلت بيسي قلت بيسي ما يتعطي شيء من عمل الدنيا أو الآخرة لا إله إلا الله أنا أبي تقول لي إيه يا قطعة إيه أنا تعرف أنا كذا إذا أشوف أنا أقول أنا أقول متى ولا تقول لا إله إلا الله nígbà tó ti pé máa ń yóò bá inú wa bí o hmm. ah, eléyìí ni èdè kọ̀ọ̀mọ̀ ẹ̀kẹ́ ṣe. ọ̀rẹ́ hmm. bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀kẹ́ kìí ṣe èdè orí kékeré wọn ẹ̀rọ kọta ìgbàwọlẹ́ lọ yìí ilé lẹ́jù tó láyé tó wà lẹ́jù ẹlẹ́mẹ̀jẹ̀ láìpẹ́ àbúrò tó wà. ẹgbẹ̀rẹ́ lọ yìí ìgbàwọlẹ́ láyé ìlú láyé torí pé tí ìbá lọ bùkátà sí ìtawọ́ra lè lọ ó bó ti yẹ káàrí ìyẹn nígbà tó dálẹ́ jù lẹ́ ó wà á bọ̀ sí tó kàn. ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì lóye ló wà nílé kò ṣiṣẹ́ ìgbẹ́pọ̀ àwọn ọba nílé kẹ wà yẹn pé lẹ́gbẹ̀ẹ́ rárá ọ̀pọ̀lọpọ̀ ti ìbèrè tó kó nígbà. ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة صلى الله عليه وسلم وأقمنا الصلاة وآتينا الزكاة ẹ̀bá wà nílé ẹ̀mà kí òkè sì máa yọ zàká. ó fi àwọn pẹ̀lú pé nígbà obìnrin kan wà nílé pé à ń mọ láyé gan ó ti wá ráyè tìláwà kùlá ní òṣìṣẹ́ kọ̀ọ̀ka àwọn tíráìsì tí kò wúlò fún ọmọ yìí. ìyá ọkùnmọ́ àtú nílùú ọ̀tà kan bàbá ń dámọ̀ ọ̀rá ò máa ń àlá máa bá ń dámọ̀ ọ̀rá ò máa ń àlá máa bá àsìkò yíra rẹ̀ ó dọ̀wọ́ إن هو ذاك هو يا الله تقلق وتقلق بيت ولا جمال لقاء الناس ليس يفيد شيئا سوى الإصيام من كله وقاله سوى الإسلام من كله وقاله فأقل من لقاء الناس إلا وأخذ العلم fira wa lè pa ọdọ gbogbo ara jẹ́ ọ̀dọ́ mẹ́ráàyè ọmọ ìyá kan ó wà ń bẹ̀ nígbà tí mo rí sí kọlẹ̀ nìkan ẹni yẹ ó wá jẹ́ medical doctor ẹni tó pè mí ẹni ń lẹ́yìn bí ọ̀sẹ̀ ká àrọ́sọ̀ tó jẹ́ ọmọláyà tó wára fàlà àti orílẹ̀ wọn ní sàbẹ̀ nígbà tí ọ̀sẹ̀ tó fẹ́ bílẹ̀ wà láì láì sinmi ìṣẹ́lẹ̀ bí ẹni ó lọ́wọ́ àmọ́ ẹjọ́ kan tí ó fẹ́ ìfẹ́ yí pé mo bí ah, ti dọ́kọ̀ lọ mo wá mi nílà wa fẹ́ mọ tó dé àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n máa ń bí káwá mọ̀ sọ ara ọlọ́mọ ẹtú. wọ́n kú rẹ̀ máa yóò tún láti ìbòyò ti kún na ní àyà ti láàyè wọn hekima. tó o bá wà nílé ọmọ ẹ̀ka ìtí ọ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá. wọ́n á yà bá òṣèlú àwọn àfáà sọ lórí ẹ̀. Eh, àdìsí báyìí kí làwọn sábà fún lórí ẹ̀ mo sábà báyìí kí làwọn onímọ̀ sọ lórí ẹ̀. iná wọ́n kẹlẹ̀ lọ́bí fọ́nkọ́ bí rọ. ọba tí wọ́n ń ta náà ìgbàta wọn àǹtà gbogbo táǹkà làlù. ẹgbẹ́ bèrè bèrè kò ní sọ fún òun bèrè lókè pẹ̀lẹ́. èsì àti ìgbẹ́ni tó fẹ́ bèrè. ẹ̀ẹ́d sọ wọ́n mọ ọ̀rọ̀ lọ́dà bíi pé dókítà ọmọ ekele ẹgbẹ́ àwọn dókítà àwọn àmọ̀ ìfẹ́ ìfẹ́ dókítà ọmọ ekele ìfẹ́ tiẹ̀ ń lójú dókítà àgbàlagbà lọ. bàbá tí ló mú ìdàlógún mi bàbá tí ló dún mi. Hmm. Adẹ́kọ̀ọ́ bàbá ti mọ ẹgbẹ́ mi ìdọ́kọ̀ wá fọ ọdún pé gan ọgbẹ́ ìwé tó dé náà ni kò sì fẹ́ dé hmm. Ọmọ ekele ẹ̀fọn kò lè dín ní pé kó sọ̀rọ̀. Ìwọ ló mọ ìwé pé ah, olùjọba olùgbẹ́jọ́ olùgbàwò ọ̀dà àti ìmọ̀ wa lè gbé ìtẹ̀rẹ̀ wa kọ́. lọ́wọ́ ilẹ̀ náà làárọ̀ ló tọ́jú ẹran ẹ gọ́ọ̀jì. ẹ náà òun wá lè gbé gbé ìwú lọ nítorí pé tẹ́lá fún ẹran ní abẹ́ tí ọ̀bá fẹ́ lè gbé àbí ọba dá nǹkan nìkan nínú tó ń di kó mọ̀ kó ní o ọba á ní kó padà nínú اعمل بعلمك تغنى أيها رجل لا ينفع العلم إلا يحسن العمل لا ينفع العلم إلا يحسن العمل أبيض جد لوا انت عايز تقول طب عايز جد لوا يعني مو لا يقول لا يقول إياكم أن تؤمنوا أوقاتكم Ìfàṣìdé tí wọ́n sọ̀rọ̀ tó sọ fọ́kọ́ bára yìí ẹnì kan أن تجلوا أوقاتكم ستندموا يوما على ما فاتكم ستندموا يوما على ما فاتكم ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ta òsì lónìí jọ̀mọ́ ìfàsùkòsò tó bẹ́ sábàbí kan mọ́. ìfàsùkò ẹni bí ọ̀rọ̀ kí ló ń fàsùkò gbé sáyé rẹ̀. akọ́jú àwọn ọ̀dọ́ ó bá ti rí bọ́ọ̀lù ní twenty minutes àbí lọ́kọ̀ lọ́kọ̀ọ́kì lè di analysis yóò fi ṣe pre-match analysis yóò ti lo ninety minutes lò àbí ah. láti wò ó ó ti lè wọ extra time àbí thirty minutes. sọ́mbàtò ah. wa parí yóò fi di one hour àbí analysis post-match. ستندموا يوم على ما فاتكم ستندموا يوم على ما فاتكم اليوم بقصة سيرة اليوم ولو اليوم عقل بسلام nǹkan kọ́ sábà tó wà dáa ìyá ìdí kékeré ọ̀la ẹ̀ ló ti fi àwọn èèyàn ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ àwọn èèyàn ti bẹ̀ fún sọ. bẹ̀bẹ̀ ń dán ìwà ìrìn tó dùn gan ìrìn jáde. tọ́ka ẹ̀rí pé àwọn èèyàn tó bá tẹ̀sí bẹ̀rẹ̀ ẹnlọkọjá bí láti ìwé road àbí bí bus stop àbí bí rúdá jù náà àwọn ìṣòro ìwé wà ó wà máa gbé pẹ̀lú mọ́tò wọn ẹ ti bá àwọn ìwúrò ọ̀gá yìí náà yóò ti bá wúrò. Bàbá ń bẹ̀ wọ̀n yàwó máa ní aláàbà pàtàkó. Bàbá ń bẹ̀ wọ̀n yàwó máa ní aláàbà pàtàkó. Ilé olóyè tó wá ní dọ́ọ̀lù wọ̀tà, jẹ́mọ̀ sí ọ̀tà. Òun gẹ́gẹ́ ní òkúta. Níbi tó dúró sí lọ́dọ̀ kọlọjá lórí. wàhálà àgbàlagbà mi wàhálà àgbàlagbà mi ah. obìnrin mi ó gbé dájú rẹ ó fẹ́ kájà ní orí tí ń lọ pé àwọn ẹsẹ̀ eré kan àbí fíìmù kan ó lè dúrà ó ti gbàgbé rẹ̀ ah. nínú ayé yìí náà tí iṣẹ́ gbàdá pọ̀ ń wájú wa àgbẹ̀bá ahmed hmm. ní sinmi títí tó tó fi gbà ẹ̀ nígbà náà kálọ̀ tí wàá gba òwe ọ̀rẹ́ àjẹ́bọ̀ ló wa. ó gbọ́ òwe ẹ̀wọ̀ ẹ̀dá láti jẹ rárá. ó bẹ̀rẹ̀ sí lọ náà àbẹ̀ sí lọ. ṣàǹdámù ìrọ̀ ilé tàbí láàyè ìdájú wàtẹ̀ sọ ìdí ìyáàdì kàrí mùnádì wàtẹ̀ síkọ̀ ìdí ìyáàdì kàrí mùnádì. àwọn lábọ́ abẹ́kùnrin kẹ́ tó bá ti rí ọ̀dọ́ lágbàbí irú rẹ̀ yìí. والاحصر بايرن و ولوجو قولوا اللوجو طلب ياخدها نعم احصر بايرن طلب ياخدها اه ازاي صديقي اللي طبعا دي لك جاي اه جد حسنية ما جاء يا ولا بتبادل اللي أبغاه تفوتها وروحك láti ti làágùn láti àtàrà tó ti jẹ́kẹ̀wà gẹ́gẹ̀rà ẹ̀nà ń pè ẹ̀pọ̀tọ́ àwọn bọ́ọ̀lù olùyírù mi kọ́ lọ́pọ̀ torípẹ́lá àwọn ọ̀làmọ̀ pé oníbi tó gbogbo lórí ìlú sí. Bàtà ń dámù ìwà ilé bá mi bá ìrìnbàjì. Ìwà ìsáàbì ọ̀dún jẹba kágbìyànjú kárí wípé àìgbé jàrà wa. Ọ̀pọ̀lọpọ̀ wa láàrin àsìkò wa fi ń kòfò. Ọ̀pọ̀lọpọ̀ yóò lè jọ yóò ṣàfẹ́. Kódà ẹ̀dá ilé ìwé bíi ìtẹ́jú fèlè. Ọlá. Ẹni ọ̀fáwọ̀ kú kàkiri sẹ́kọ́ndì sùgbọ́n ẹ lọ rí wọn kò ní wọ kí ẹjọ́ ẹjọ́ tí wọ́n ti sọ ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ gbá ọ̀rọ̀ fíìmù ọ̀rọ̀ olórí ọ̀rọ̀ ìsámọ́wádìí tí wọ́n ti wí látẹ̀yìn tó parí. kábíyèsí ìjọba bákan náà àdìsọ́ ọlọ́run ọ̀sẹ́lẹ́lá lọ́lọ́run ayọ̀sẹ́lẹ́ ilé ọ̀pẹ́ tí a mọ́lú kọ́ àwọn fòkọ̀rọ̀ ó lẹ́nu pé àwọn ìdíjọ́ ká gbọ́ yé ike sọlọ́lọ́run ayọ̀sẹ́lẹ́ lẹ́yìn ìgbà tó rẹ́ ń lọ wá fún kámọ́gbẹ́ tọrọ ẹ̀dà ìsọ́sílẹ̀ lẹ́kọ̀ọ́ àyùbọ̀ sọ fún àkútọ̀ àwọn tá a bá wá jẹ́ ìwé bàtà bá níbẹ̀ tí aláìní bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìwé bàtà bá ní ìsàlàyé. kọ́dà bá ọ̀bá ní kankan ju tó jẹ́ pé ọkọ̀ ẹ̀yẹ pẹrẹrẹ tó onílẹ̀ nìyẹn fún sáàtì ọmọ ìtútọ̀ ìtúwà ní ìlànà àìgbà rẹ̀ lórí kù kò ní bá tiẹ̀ lọ. tọ́mọ bákan náà lọ sọ́lá ló dáadáa tó wá jẹ́ ọ̀gá tí àgbẹ̀bí tó fọ́ àwọn fọkọ̀rọ̀ àmọ́bí lọ́ọ́fẹ́ ìyàwó sí wọn. Sallallahu alayhi wa sallam. Agbègbè máa ń fẹ́yàwó fún wọn. Yẹ bá fi tẹ̀sí ní ibi ahli salah wọ́n lọ kọ́ ìdílé fún. Ẹ káàdì bí dámọ̀ yìí tó nínú wọn yìí dáadáa ní àmọ́bí ó fẹ́yàwó fún. Ìwọ́n ti pé bá a fa ayé fẹ́yàwó sọ́mọ kéwọ́. Tòbíó ìpòwò náà ti ní ọmọ kí wọ́n lọ wọ́n àwọn àtàkà àtàkà tó fẹ́ pé èmi ní mo fẹ́ fẹ́. ilé ìdílé ọ̀rọ̀ kọ́ta bùkátà sí rẹ̀ dáwọ́dọ̀ àbí ìfàfà wa àbíbárúgbọ́ta àlàáfíàní rọ̀bìyàn wọn káàánú ti àrùsọ́ ẹ̀yìn ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ yẹn náà gbogbo òbí náà pátá àbúrò lẹ́kọ̀ọ́ yẹn ìṣesí àwọn sálàkù ní pé tí a bá tí àgbẹ̀bí bá ń bẹ láàrin bàbá oṣù lẹ́gbẹ̀ẹ́ bèrè tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀bọ̀dọ̀ sọ́gbà yẹn lẹ́kọ̀ọ́ àbúkò sọ́kàn lẹ́gbẹ̀ẹ́ wọ́n rẹ̀ kọ́kọ́ jẹ́ pé ọ̀dọ́ aṣáájú ìjọ ilé ẹni ọ̀rọ̀ yóò kọ́kọ́ ti bẹ̀rẹ̀. Ah. ló jẹ́ pé kọ́lọ̀ tó àwọn àyè máa ṣe àmì àwọn àbájú wa kọ́lọ̀ tó wa tó kó tó náà ṣe àmì. ṣé àyè máa náà wá bá ní ìsìtọ̀ bó ló ṣe so ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn ike bàbá tó ní ọmọ ẹ̀ ṣẹjá àwọn sàárà pẹ̀lú àbẹ́bí ìyẹn tó sọ̀rọ̀ tí ti ọmọ wọn àti bàlágà ó wà lọ́ba àbẹ́bí ìṣe àbẹ́bí gbà ẹ̀yìn ìjọba yìí tó bá ara ta ẹlòmí. àkọ́kọ́ nù ẹ̀kejì wá ní pé nígbà ní iná ń bẹ àtúndà àwọn afọ àfàá nínú àwọn sìmbàtọ́ọ̀tì ní àwọn afọ àfàá nínú àbí sàbẹ́kà ó ní wípé ẹni bá ọmọ ẹgbẹ́ náà ṣe fífúnà obìnrin kan nínú ìjọ ìbọ̀mù pípẹ́ àyíká pé Ìwọ̀n tí wà lọ sáájú. Láàtúkọ̀ tí mo ọ̀gbà ilé yàtọ̀ ìlà ẹwà ọ̀sẹ̀ni. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله

kó wá tó lọ gbé lórí sígbà tiẹ̀ ọmọdé náà wà wòye pé à nígbà wòye wá sí ní ìwà rí mẹ́mu lẹ́nu ọ̀fẹ́ àwọ̀jẹ́ lọ́ba di fún onímọ̀mù gbàyàwó rẹ̀. ṣé wọn náà rí ní bó ti yẹ kó kọ́kọ́ rí afẹ́. ayọ̀ alladhina amanu la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. واتقوا الله إن الله سميع عليم gbogbo nǹkan láyà yóò gbogbo nǹkan ìmúlẹ̀ ìjọ gbogbo nǹkan lọ́wọ́ ìgbé mẹ́fàájú àmì lórí kẹ̀kẹ́. látò kọ́ tí mú bá inú yàgá yìí láàyè ọ̀rọ̀ tó rí ẹwọ́ ìgbà tí ànábì fẹ́ fẹ́ àtọ̀ ẹgbẹ̀rún àná ẹ̀rí wípé Abubakar ó lo ẹ̀kọ́ yìí صلى النبي صلى الله عليه وسلم كل يقال ولا هذا اللي بعث آه. الله وفيه النبي وعلى صديق النعم قال النبي صلى الله عليه وسلم النبي كل عبد النبي آه. رضي الله عنه يا ايها الذين امنوا لا تقاسموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم Ṣé àwọn sálàfù ni yóò? Afẹ́kẹ́ sàlàfíà yóò kún kọ́kọ́. Bí o bá ti farabalẹ̀ sí ló ti kọ́ sí. Nàá. Nàá. Bó ṣe bí o bá ti farabalẹ̀ sí náà ni yóò ṣe yọ sí pípọ̀. Àmùsùn ìjọ tó wà ní. Adékèké ni Mọ́lẹ́ Ajá ni Súnmọ́ ìjọba olùdókòtà gbẹ. Afọwọ́ Mọ́lẹ́ Akólówó wa. Rọ́bì yẹn lọ. Bẹ́ẹ̀ قل كانت الأنصار قل يا أنصاري توضع سلوى النبي إذا كان أحدهم يعني كان إنه وطبعا يوم جدير فمالة بلغة عبير تنشي أخص بنت أيوة بلغة لم يزوجها لم يزوجها كنيه لك حتى يعلم في ما هل للنبي صلى الله عليه وسلم فيها حاجة أم لا ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ صلى الله عليه وسلم يا عبد انا دعوه صعبه تبع النبي صلى الله عليه وسلم صلى الله عليه كده ابا بابا تقول فلان بقول له كده فاقول له فاقول له بقى اقول له ó ní àwọn àforíṣi wa mẹ́tìrì gbogbo àwọn ọmọbìnrin wọn yẹn. ó ní ìgbà míì wá ń bẹ ibi tí àgbẹ̀bí wa da adó sọlọ́lá sọlá ó ní ìgbà míì wá ń bẹ gẹ́gẹ́ yìí pé àgbẹ̀bí yẹn wà á tẹ́lá wà bàbá yẹn rẹ̀ pé àgbàlagbà kí ni kàmá jẹ kí ń dàgbà àmọ́ sí àgbẹ̀. ìgbà míì àgbẹ̀bí yẹn wà á sọ fún wọn pé zẹ̀wú jù ní èdè fún mi ní ọmọbìnrin rẹ̀ kò lè fẹ́ nígbà ní ìwà ń bẹ tọ́ba sọ báyìí ó lè lọ́sùn náà títí ànẹ́bí jẹ ọjọ́ ní ọ̀sẹ̀. ẹ wo adam tó parí. fún mi ní ọmọ ọmọ tó sọ jẹsẹ. ṣùgbọ́n kò ní sọ́dọ̀ ànẹ́bí yẹn ọ̀sẹ̀ ànẹ́bí yẹn ọ̀sẹ̀ fún yà. ṣùgbọ́n ọrọ̀ ànẹ́bí yẹn àti kíkà rẹ̀ ọ̀wà. ilé iṣẹ́ pé ká máa ń nínú sọ̀rọ̀ afọ àmàlẹ nínú ọmọ tó ẹ ó lọ tó lábàá náà àbòsí ni kó sọ pé òun mọ àbòsí àbòsí ó mọ ó mọ tó ṣe nípa àlùkù wọn ìkànnì àwọn àtàwọn àtìkọ ìlà ìta àlọ. wà nínú ẹyẹ nígbà kan àwọn ń sọ̀rọ̀ ẹnìkan ó gbé kìtìmá obìnrin kan wá síwájú yìí èmi wá wò wípé ẹni yẹn gbà èyí bàtà tí wọn bá ti fi mọ nípa rẹ̀. mo wà lọ́kọ́dọ̀ àfa wa yìí àwọn sọ̀rọ̀ àtẹ̀jẹ̀ sọ̀rọ̀ náà ni àwọn sọ̀rọ̀ tó di ọ̀rọ̀ ẹni tí ọkùnrin tó gbé sígbà wá. wọ́n ní a ah, lágbájá a ah. bó ti wọ òsì jẹ́ nínú kankan lára rẹ̀ dúró gba ìṣòkòtò lọ. فكل جراحة وسلها دواه وكل خلق ليس له دواه وكل خلق ليس له دواه àwùjọ tó wà rẹ̀ sí àwọn èèyàn wò wá bí ẹ fẹ́ tí ó fẹ́ àwọn èèyàn wò صحة ìwà ìwà ìwà burúkú wo ló kò sí ojú rẹ̀ aláàbò ìwà ṣẹ́kù ṣẹ́kù àwọn ọmọ ẹgbẹ́ ń bẹ lẹ́bi èyí tẹ́lẹ̀ rẹ̀ wà á múra ìkọ̀jẹ́ ìdí dáadáa pé àwọn ti ṣe lẹ́yìn lójú tó kábọ̀ ìdájọ́ owó ọmọ àwọn àgbà àwọn tí ń bẹ nígbà rárá wọ́n ṣàbòsí wa wọ́n ṣàbòsí wa èyí ẹ̀pẹ̀ pé alákòóso àwọn ìgbò sáà ẹni sọ nípa àfúrójú ẹ̀dà ìmọ̀wá rẹ̀ alábòsí lọ. Ìjọba mẹ́wàá àlọ́pá. Bí alẹ́ akálẹ́kù tàǹbùtù tààna láti ìdá sókìyà ti bí máa yìí máa ìrọ̀ láti ìdá sókìyà ti bí máa ìrìn máa kẹrọ máa. Àwọn tí a mẹ́bí bá wà mọ̀ ní ẹni àwọn tó gbàmọ̀ lọ́dọ̀ nínú àwọn ẹjọ́ àmẹ́bí mẹ́fọ́ǹsì fún wọn. ìwọ obìnrin náà fún ààrẹ ní làákàyè ọkùnrin wa bọ ọkọkọ lọ ọ̀dọ̀ ìgbẹni ó fi fẹǹsì yẹn ó wá bọ ìbẹ̀rẹ̀ ti àwọn nígbà tí táwọn ọmọ tó gbà. ìyàlẹ̀ àkàlẹ́kù táwọn bútú ká nàrà sí i ìgbà sókè àti ìdùnmá èrè ọ̀kẹ́ ọ̀rá sí i ìgbà sókè àti ìdùnmá èrè mẹ́tẹ́ ọ̀rá sí i. ìwà ìwà ilẹ̀ ó ṣe jáde ní àfọmọ́pọ̀ lórí ìwà yẹn ó ṣe jáde tó bá yá. ẹ wá tún wọ ẹlòmíì nígbà tó sọ wáyé tó tọ̀ ẹ̀dá lọ sí lọ. yóò tún wá lọ bèèrè lọ́wọ́ àwọn ètò àmúfẹ́tò ìpàdé yóò fẹ́ ń tó ẹni tó ti mọ́ra tó fi lẹ̀ ó lọ gbé lọ aláàbá tó ní ẹgbẹ́ ti pẹ̀lú ẹnu ó ti rà rẹ̀ lọ. ẹ̀kọ́ ti láwọn ó kọ́ alẹ́kọ̀ọ́ tó kú tó gbòòrò lábọ́jà báyìí ó gbé kí tó bá wá kí wá bí ó ṣàwárí mo ní kí wá bí nípa ìṣó bèrè lọ́wọ́ ìgbẹ́mu yìí. Ọjọ́ náà wà lẹ́yìn kí n bá ń tún látàlálọ́ alàgbèsè. ẹ mọ ní látàlá mọ sábà ń bẹ lọ bí ìrìnàjò lọ nǹkan báyìí nǹkan báyìí ẹni báyìí kí lè fẹ́ fà rẹ̀. tí wàá rẹ̀ ti wá tí wàá gbé ẹgbẹ́ ìgbà àjọ méjèèjì kò wọ́n já sí okú okú òrùkú kí lè fi pa mẹ́mẹ́. ẹ kí lè fi pa mẹ́mẹ́. so kákà àwọn ẹ̀kọ́ yẹn ká kọ́ ìfẹ́tọ̀ àfọwọ́n wọn fẹ́ lágbájá ilé fa ìwọ obìnrin náà kẹjú mẹ́sàn-án lọ́jọ́ ìṣàjọ́ kọ́kọ́ ìgbà bílá ìdẹ̀bọ̀ lọ́rùn ìṣẹ́jọ́ lọ́rùn. alhamdulillah. ìwọ obìnrin ẹ̀yẹ́ wá bọ̀ ọwọ́ pẹ̀lú afáfá wa ní àpàrẹ ìlú fúrẹ́ǹtì fún ìlú ẹmọ́fẹ́ ìgbà mi gbégbé ìlú gbáwájú fún fúra rẹ̀ ńlá àkáyì. ọwọ́ ni wọ́n fẹ́ fẹ́ à kí lẹ́kọ́ bẹ́ẹ̀ sọ fún ọ ìwé sọ pé òun ò lè fà á gbàǹgbà fún ìlú fún. ìsọkúwà

ẹ̀kọ́ nìyẹn ibi àwọn ìdáná ṣe ní jọ̀hún tí ìbá fẹ́ fẹ́ àwọ̀ agbáálé ni wọ́n fa ọmọ ẹ̀kú abẹ́ẹ̀kọ́ náà agbáálé jọ̀hún ó sì wà gbèsè rẹ̀ gbàgbé nílẹ̀ lọ fẹ́ àwọn ọmọ kejì náà èsì àwọn àbáyọ̀ sọ pé nígbà yẹn kì í lọ àwọn gbà ó dà bá àmì fọwọ́ fún wọ̀nyí àmì fọwọ́ fún wọ̀nyí ìgbà mo yí àwọn àmì ọlọ́rọ̀ ọlọ́run jáde ọgbẹ́ àgbáálé rẹ̀ olú ọ̀nù olùkọ́ olè tí wọ́n sọ pé olè ẹ̀ ṣọ́nà àkíyà rẹ̀ tó rẹ̀ ẹ̀hún ẹ̀ẹ́dẹ́gbà wíwé kúrò ṣùgbọ́n wọ́n lo àfàtì ọ̀tá pẹ̀sì yìí. ẹ̀rọ dídá rẹ̀ kan fi ẹ̀rọ fún olè ráyè ó tó àtọ̀nà àfààná lè máa ń ká nàyà lójú wá àwọn ìyá ọmọ ìyá rẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n wá àdàbí ẹ̀rọ ànábì mú wá gbogbo gbogbo. sallallahu alaihi wasallam. àwọn ọ̀rọ̀ adúlá àlànà wọn ni sáàbì kú o. àfa àrẹ la fọ mọ fún. ọwọ́ bímọ. Àjọ òsì káfà rẹ̀ fà lọ pé ara fẹ́lẹ́ àjùmí sẹ́kẹ̀ bẹ́ẹ̀ wá. Ara bọ́dá jù sí ìṣẹ́sí. Agẹ́rí kan lọ́yà tún. Ìyá tó lè ra ẹ̀rọ tó wà tó lè má kà á bí ọ̀pọ̀ bàbá ìfẹ́ pé bàbá mo fẹ́ fún ọmọ yìí. Ọ̀rọ̀ ìwọ ọjà ojú wa ìlànà. Ojú wa ẹ̀dọ̀ ọ̀run kọ dọ̀rọ̀ rú. Wà á làágùn. Wà á làágùn lórí lórí. Àwọn àrẹ ọ̀dọ̀rọ̀ rú. Sọ́dúnlé àbájọ́ ìbákẹ́sìn ni. Àṣà tó bá Sọ́nà Nọ́bìlì. Ẹ wo àbúrò Abáńdà ó ní ànábì náà sọ fún wọn pé bàbí jùlọ fún mi lọ́mọdé yẹn fẹ́. Oníjọ́ kàdébí wá sọ bẹ́ẹ̀ fún àfọ́rí kan. Bóyá tó wá gbọ́ ẹ ní ẹ̀dùn àárín náà àdàlà lẹ́yìn náà. Àá oyè dé ilé ẹ̀dùn àá ilé ẹ̀yọ ọlẹ́rìí sọ̀rọ̀ kò sẹ́jọ́ fẹ́ ká lẹ́bi sọ. Sallallahu alayhi wa sallam. Kò sẹ́jọ́ fẹ́ tó wúwa ìgbésẹ̀ àwọn ọmọ rẹ̀. Sọ́lá ìtàláwùjì kátà àbáwùjì kí wọ́n fẹ́. Sallallahu alayhi wa sallam. Àlẹ́bi bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Ó ní àwọn ìgbàgbọ́ ìwà ẹgbẹ́ yà ju ọ̀pọ̀ àdúgbò àwọn àwùjá kí wà lọ. Ó ní ilé lọ́sí orí mo ní bọ̀ fún ara mi gan Mo fẹ́ fẹ́ fáwọn ọmọ tó ń lò. Àyè wa kí àrẹ̀ fún ọ.

nǹkan tí ń ṣe. Bàbá mi sọ wípé pọ́kẹ́ rẹ̀ lọ́bìnrin rẹ̀ tó lọ́wọ́ sọ fún mi ara ha. Ó ní àkóso ara. Nígbà wàá gbọ́dọ̀ rí àrùbí yìí ní ìgbà tí sọ fún rẹ̀. Ṣé o lè dẹ́kọ̀ wọ dábì? Ẹ ti má délé kí ẹ̀yẹ ẹ̀wù àwọn sàrà. Ẹ̀mẹ́ èmi lọ sọ pé sọ fún yàrá ìdá àdó mi jẹ́ n lọ fún n lọ kí n yàrá kájọ sọ. Ó rà yẹ pé nìkan mọ̀ dáa sí. Ẹ̀mẹ́ ọ̀pọ̀ kò ní wọ́n láti wọ̀lẹ́ tó ló mọ ìṣe sí obi wípé tóbi bí ọba gbọ́ta gbẹ̀bí rẹ̀ ó dùn wọ́n ló ti láti ìpé oúnjẹ olómi ẹ̀rọ kan dábì obi ìlú obi kò ní ìkọ́ sáwárà rẹ̀ láti bára nǹkan wáyé ọba lọ ẹ̀rọ ìgbàgbà tó fáyẹ̀ ọba sọ tó da obìnrin yìí ni mùsáwárà yìí pé ẹ̀sẹ̀ wálé sọ́gbà kẹ́tọ́ rà wálé kò ní ìdí rẹ̀ tó bá ti fáyẹ̀ òtítọ́ pé ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àmọ́ bá fẹ́ ṣe nǹkan míì

àtàbà sì yẹn mọ́ wá ẹ̀ lọ. ìṣèṣe wọ́n má fi bí ìṣèṣe gbọ́dọ̀ bá ṣe ń tọ́ da kódà kọ́ máa ń bà sí ẹjọ́ ṣe ẹjọ́ fún lápò ní ìgbà ìgbàjọ́ náà. èyí bá rárá lọ ọ̀sọ́ fún ìyàwó ẹ̀ ọkọ lé ọ̀sọ́ fún ìyàwó bá kó ìyàwó ìkọ̀dà jẹ àjọ̀dé bí kẹ́lẹ́ kan ẹ bá jọ débẹ̀ ọba bá ti ń kalẹ̀ àbú báwọn ẹni kọ̀ǹtàtọ̀ báwọn ẹni kọ̀ǹtàtọ̀ pẹ̀lú ògbó lọ sí àmọ̀ ìgbéni kódà kí

àtẹ́kọ̀ọ́ títí lọ surprise kó ló pé kí ni surprise lọ. Fọ́lá ó kọ̀ lọ sí inú sílé tó ní ẹ̀sà máa ń rìn. Fọ́lá ó kọ̀ lọ sí inú sílé tó ní ẹ̀sà. Lọ́wọ́ àìsàn kò ní sí wàhálà mi. Àwọn màá kò ní sí wàhálà. Ìnáni sáà. شياطين خلقنا لنا نعوذ بالله من شر الشياطين نعوذ بالله من شر الشياطين أراكم أعصاري أنا سأقول له إذا يتطع أنا صلى الله عليه وسلم وقال الحكيم إذا أدى لفعلنا bọ́lá ti wá bí bá lóbi ìfẹ́ gbogbo fún ilé ìfẹ́ gbogbo àwọn òní àwọn ìmọ̀ tó lágbájá àmọ́ ìgbà rẹ̀ ṣé onígbàlọ́ ló bọ̀ ní àdúgbò àbúrú àbúrẹ̀ tí wọ́n lọ́rùn káwọn ẹ̀kọ́ mọ̀ pé káwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ lọ́ba à mo fẹ́ nígbà wí pé àwọn èèyàn àwọn ọ̀rọ̀ ọkùnrin kan bẹ báwo ṣùgbọ́n mọ̀ nǹkan àbí tí tó ṣe ní ìlọ́mọ ọ̀rùn kí lóyún ṣèjì kọ́ọ̀lù ẹ̀ láti ẹgbẹ́ ọkọ̀rù mi dání tíkẹ́tà bẹ́ẹ̀ lọ́kùnrin ọlọ́fun yọ ọlọ́run láti ẹ̀mọ́ ìṣẹ́ni ìṣẹ́yìn náà ni pé

saboda wani adilai bugun ibnu ṣé ọmọ ànábì lè gbìyànjú mi kájẹ fẹ àmàlẹ ọba fẹ kájẹ fẹ màá níbi dàrẹ́ tuntun yàgò pé wẹ bàbá àti ọba àlè ìdílé wẹ́n iṣẹ́ wà lábẹ́kẹ́ ẹ̀ wá nídìí. ṣé ọmọ ànábì mi ìgbà yìí wò ọ̀sẹ̀lẹ̀ ìjẹta. iye bèrè ìyàwó sàbíyà. ìjọba hmm. àgbà ó ní ọba ànábì ìdìbò tó ìjọba ànábì ìjọba ìjọba ànábì kò sọ pé kò ní mọ́ hmm. kálukú lọ́mọ ń tọ́fẹ́ òbí kọ̀ọ̀kan mọ̀ tó fẹ́ kọ́ mọ̀ àdúrà obìnrin náà wọ́n náà mọ̀jú tó fẹ́ lọ. ọ̀kan nínú àbí kọ̀dẹ̀ alábíbí ni ìlẹ̀ òhùn bò sọ̀rọ̀ fún كما آل برسول الله أجنان كما آل برسول الله أجنان بلو بلو لاو بابا قد على دجني له بشرف مبيا nítorí ọmọ rẹ̀ tọ́lọ̀ bá fi jẹ́ tó jẹ́ ọmọ àpọ́nlé ọwọ́ sọ ẹgbẹ́ tó kò jẹ́ lọ́jọ́ tara ọmọ ju kàmá. ọmọ alàbẹ̀ ọ̀fọ́lẹ̀ láì adínánà kàmá ní ẹgbẹ́ mọ́tò lọ́ba wí. máa rí gbogbo àmì ẹgbẹ́ mọ́tò lọ́ba wí nígbà ọba ti wọ ibẹ̀ oṣù àwọn àkàrà wọn kọ́ bẹ́ẹ̀ bàbàrà láyé. Gbogbo yóò bá ṣe yí káwọn èèyàn ń wá nàbí náà lójoojúmọ́ yìí. Káwọn èèyàn ń wọ̀ ní wá tí wọ́n wá tí wọ́n wá wo mọ́tà oṣù tó pọ̀ fún ìlànà ìjà ìjọba. Sọ́mà àlàbẹ̀ Rasulillahi adinano. Kama àlàbẹ̀ Rasulillahi adinano. Gbogbo ìwé bá gbọ́ mi bẹ̀. sọlọ́lá àwọn ọ̀sẹ̀lẹ̀. ẹ ló bá jẹ ló fẹ́ ká lọ mọ inú ànábì lọ́wọ́ ẹ̀sẹ̀ kí lọ́wọ́ sọ pé ọmọ wa jẹ́ ìyàwó ọmọ ànábì jùlọ bíbù. a àná ọ̀fà ṣùgbọ́n yóò bá ẹ̀kọ́ pọ̀ lọ́dọ̀ wa náà oṣù lọ́dọ̀ lábá náà ó àwọn amẹ́ tì í sóbìnrin ṣùgbọ́n àwọn èèyàn náà yóò máa ń pèsè ní ọmọdé láti jókòó wọ́n ní wà kẹ́tẹ́ yá ẹlòmí kan bá la àwọn ẹ̀mọ́ gbéyàwó ẹ̀kọ́ ìyàwó ẹ̀yẹ ọ̀dà ó gé la wọn náà ti wá gbẹ̀rẹ̀ àwọn ẹ̀mọ́ ti fi ẹ ṣé ìyàwó ẹ̀mọ́ ti àrùn ẹ̀ ó sì ẹ̀rẹ́ sọ ó sì àdá ìyàwó ẹ̀yẹ ọ̀dà ẹ̀yẹ obìnrin ẹ̀mọ́ ti ọwọ́ forí sí fún àgbẹ̀. ṣé ẹlòmí bí sọ́kùnrin láàrin ẹ̀yẹ sọ fún gbọ́dọ̀ ọmọ oníṣò sábẹ́ ẹ̀rìn mọ̀tìmọ̀tì ẹ̀tọ́ láti ìmùjẹ ẹ̀jọ́ ń sọ àjẹ ẹ̀rọ ìwọ lẹ́yìn àtàkọ́ sọ fún ọ kí ni ìfúnjẹ tó so ẹ̀kọ́ nìyẹn ọwọ́ afẹ́ lọ bá nàbí wa Muhammad sallallahu alaihi láti sọ fún ọmọ ẹ̀wọ́ tí ń gbọ́ ńgbà tí mọ̀jọ ń sọ ẹ̀ ẹni tí wọ́n tó ń sì gẹ́gẹ́ bàbá rẹ̀ wà á ní tàbí bá nàbí ọkùnrin obìnrin wa ni bá alẹ́bẹ̀ tó tẹ̀sí mi lẹ́ẹ̀kan náà ọmọ náà lè dá sí ìgbọ́rọ̀ rẹ àìsáré lẹ́yìn olórí. tó bí tó tó má di èdè ńgbé bọ̀ ẹ̀yà sílẹ̀ sáré ààrẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan òní náà ọkọ̀ ẹ̀mọ́ kí ló lọ kúrò àlẹ́ ẹgbà ní owó dájú. mo láti kúrò àlẹ́ yẹn gan-an ó ti tẹ́jú lọ́rùn. تلك الأيام منكم والصالحين obìnrin ọgbẹ́bí ó ní àmẹ́bí ìlúgbọ̀kẹ́ tó gbẹ̀gbẹ̀ lọ́wọ́ fi ọ ìdílébí lọ́wọ́ fi ọ fún tẹgbọ́n tó gbẹ̀rẹ̀ ọmọ ọmọ àgbàkà sọ ó ní kára rẹ̀ ní kọ̀ọ̀lọ́ fẹ́fẹ́ mi tẹ́gbọ́n ló wá tó sì í ọ̀rọ̀ ọ̀pọ̀ àmẹ́bí ní ọjọ́ ìtọ́wá tó sì ní bárkà tẹ̀lé fún mi àtàrùjọ́ ní ara Rasulullahi sallallahu alaihi wasallam ọlọ́ba tó àwọn sáadà yìí. àbíkẹ́ wàá wá ipò ara àwọn ọmọ wa bá ẹnìkan bá yín sọ̀rọ̀ lórí ọmọ yóò dé ẹ wà ní kàdàgbé ọgbẹ́ni sọ. ìrọ̀rùn kọ́dà kọ́ máa jẹun ẹni ìdìfà òwúrò báàmì àtìmọ́ mi ẹ̀rù méjì ní fún àmì ẹ jẹ́ kàdàgbé òfin mi fẹ́ ẹ̀ǹtọ́ bá wù ú mo mọ̀ wípé láti mi kò jẹ́ àmì kò ní pa nítorí ọ̀rọ̀ òsì lófin nílẹ̀. ah! wọ́n ti gbẹ́rọ̀ yìí àbálọ́bá yìí ọ̀rọ̀ sọ fún àdìmọ́ àwọn tàbí wo tàbí wọ́n yọ tọ́lá tó bá lọ́dọ̀ ọ́ ti parí bí wọ́n ní wà lórí sáàlùkà nígbà fẹ́ sàn lọ́dọ̀ èdè sófin tàbí wọ́jà ha jùlọ jùlọ ni ẹni bá fi ọmọ bẹ̀rẹ̀ fún jùlọ ìdí. ṣùgbọ́n kí ló ń bàtà arúgbó yìí pé nígbà tí wọ́n lọ sí ogo apákan ó kò jù ìwà ilé ìtọ́ ní ìgbà àjùwà tó ní ó ti wà ṣùgbọ́n àlàkọ́ni kóòtù nígbà tí wọ́n lọ ogun ọkọ̀ jùlọ wa lọ

oní pàtàlàbóò fún ọjà ní ìrìn àjẹ́ǹdì sábà á ti ń kọ̀dùkọ́ tàlà wọn. nígbà tí wọ́n rí ọwá rí ìdílé bíbù lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn méje kẹ àwọn méje òun náà lọ́pàá àwọn méjèèjì. إلى جنب سبعة قد قتلهم ثم قتلوه وما رأى النبي لجأ عمد كتاب يقول لك واقع قريب من بعد الجنة اكثر النبي جنان فأتاه النبي صلى الله عليه وسلم الله عليه وسلم أسوأ له بالجنة فقام عليه نبي ولاي قبيل جميل آه قتل سبعة وقتلوه أطلع مني وتطعونه هذا مني وأنا منه اللي يرى مني اللي جاء على رأيه àbí sọ̀bẹ́ ìlọ́dọ̀ta. bàbá àbọ̀dọ̀ wá gbé ẹgbẹ́ lọ fún àdúrà fún. àwọn ọ̀tọ́ àní yorùbá àti àbúkọ́ náà wọ́n sọ wípé ìgbàgbọ́ ìlú wa rí ìyàwó tí ìgbàgbọ́dì wàhálà wà gẹ́gẹ́ nínú àmì. ilé jẹ́ pé ọkọ̀ ọkọ̀ ọkọ̀ sàánú. tó àfa ìwọ ló fẹ́ àwọn gbogbo tó wà sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀ náà. ọmọ ẹgbẹ́ ìlú kókó mọ̀jà burú tẹ̀lẹ̀. ìgbàgbọ́ ìlú wa rí obìnrin tí àbí أيوة يا دعاء صبري أرجل اللهم أنا صب علي الخير صبح بين وجود هذا من يريد كما يدى جري جري مريد رأي ولا تجعل عيشة وكدا جدا من يكيد بتاعي مجل من أخو فتا مجل أمك بي أصافق وقال أنا ثابت بي قل كان في الأنصار

kan ba gori ko ba ba zai ba annabi ne amma kada kada ba annabi ko ke ya dake sa'al ido ka annabi ko kilo ko ta fo to ni ga kan ne ga da ai ni ko la wole kilo le le wuri ka ani wa wa lo ko la wo la ni ga lo ali ko sinda àwọn ba ye bi ba wo ẹ̀sìn ni ke wo tí owó bá ku ẹ̀sìn náà tàbí wa ni ma ke ta ta ko sa ko o lo ngai sa di akúránì. máa ń sànà dínà wọ́jú ní ìdájẹ́ta máa lára ọ̀gá ọlọ́run ní dùnìyà bíládìní lára ọ̀gá ọlọ́run ní dùnìyà bíládìní. orí orí mẹ́fà ó di akúránì ó ti mẹ́kúnlẹ̀ ó yẹ nìkan ó náà di akúránì ẹ̀sẹ̀ yìí lò ẹ bá mú onígbẹ́sà wọn lẹ́sẹ̀. ما فلتهما ودنيا إلى السماء لا بارك الله في الدنيا إلى دين لا بارك الله في الدنيا إلى دين ورقدا اصدق وعلم قال لي يا قال لي كتبه في الوقت

ọ̀dà aláṣìlú aláṣìlú ẹ̀kọ́ kí o. Oṣù lórí góòlù, lórí góòlù, lórí góòlù mẹ́ta. လာပါဟုတ်တယ်ဆက်စီပါတရားတွေဒါကဒါပြောခေါ်ဒါပြောခေါ်အမလေးကန်သဘောကြလာပါအလ္လာဟူဘာမကတ်လာပါလို့နေဝါဘီအာဒီနီကုနီတာဘကတ်ဘာရကောဆဒကတ်ရာယူချောဘတ်နေဝါဘီလာဒီအလ္လာဟူဘာမကတ်လာလို့အလ္လာဟူဝါလီကယောလလကောလာဝကဝလဝဒီဒါဘီအလ္တာလီလာဝါဝလခေါသမမင်ဟာဒီ àti ọ̀rẹ́ rí ní ìjìlá tó ẹni ìjìlá kan mú irin ẹgbẹ́ ìwé kò tó gbogbo ìyàn gbogbo ìyàn pé kẹ́kọ̀ọ́ mú irin pé wọ́n kà lọ ìwà ọjọ́ rí ìkó jẹ́ lọ́wọ́ ó ní wà lórí kò tí ẹ̀ sí òkà kú sáré kò sí ẹgbẹ́ ìwé sáré kàkú òkà kú sáré kò ní òkà pé àròkẹ́ lẹ́nu ẹ àwọn sọlá ti lọ. رضي الله عنه مجمع إيا وزارة فجوكو تكو تبعيدا في نبو لولا إيه كاكا وصالو وصالو أنا لي أعزني دا والي tàbátà fáfúra afúra wa lọ tọ́bà ní tẹ́sí ọ̀rọ̀ pẹ̀lú àwọn àwárí tó gbé obìnrin gbogbo àti ìdòwò àbá pé kó fẹ́ràn afẹ́rẹ́kọ̀ mẹ́jọ obìnrin lọ bọ́kùnrin gbogbo fẹ́ràn ní ṣe àfà ọkàn lu ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ kó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ fọkùnrin lẹ́kọ̀ọ́ àdúgbò náà wò ní pẹ́sẹ̀ ìgbàlùkù fani ẹni tẹ́ wá kó ẹ̀rọ náà wó sábà níbi kọ́ ló fi obìnrin yẹn lọ. bẹ́ẹ̀ni. fún ìlú ìlú pé àlàbí ìfẹ́ ń fẹ́ ṣe ẹ wọ ó lọ́wọ́ àlàbí bá kó jẹ́ ìfẹ́. ọmọ wa tọ́ mi fẹ́ wá. ọwọ́ náà rí obìnrin yẹn lọ. wàlá ìkò rí èkà wọ. àlejò sọ tọ́ba ti wá nígbà nígbà náà a bèrè wípé ìró ti lọ lọ́rùn rẹ̀ yìí والضابطون الأولون من الواترين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه. wọ́n ní àti àtọ̀rọ̀ ẹ̀gbọ́n ní pé ó kátàrí kó fún kẹ́gbẹ́ àdúgbò ọtí ẹ̀fọ́ ní àyè tó ń ní tí bá bọ̀ fún òun òun òpó méjì lé òsì tó wọ́n tóbi ìyẹn tó ń sá fún ti tó fẹ́yàwó. ìyẹ̀kùnrin fúkọ̀ọ́ ayébírí ló ń lọ ọ̀mí fọ́bìnrin. máa ṣe wà á bí jàmbá ẹ̀ka ìṣàbòsí kálí tó sọ òun. ẹ̀mẹ́ta fàájì mi ò mọ̀ ń tàn lórí ilẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ tó wọ́n ti ní bọ́ bá ti fẹ́ ni ta ló bọ́ sí sọ́kà rè lọ́dọ̀ láàyè. ó yàrá mi kàn sí bí mo ní ẹ́ bí mo gbé ọ̀sán méjì wọ́n náà sẹ́yìn fẹ́ẹ̀ ní kí n lẹ́yìn. wọ́n ti hol àyà àlọ́bí wa ń sọ. ọ̀rẹ́ ṣe na mi náà bá a lọ́kùn lọ́gbà lọ. ọba jókòó. ẹ̀ẹ́dẹ́gbọ́n ọ̀rọ̀ ẹ̀yọ̀gbọ́n mú wọ́n. nígbà tó jókòó lórí pé àdúgbò ìgbà bó ṣe àtẹ̀wà lórí wa pípa rẹ̀ ṣẹ́kọ́ lórí ọba ìjẹ́jọ́ bá lọ báwò. ibi táwọn ẹbí ta fáwọn ọ̀la ìdílé ibẹ̀ ń lọ sọ pé ìrònú gbọ́dọ̀ ó lágbára fún. ó dà kó nílò gbogbo ah mo tẹ́ tẹ́ po ó ní gbogbo gbàgbé ọgbẹ́ náà lọ́dọ̀ ẹ̀jẹ̀ tó ń lọ́gbọ́n rẹ̀ fi ẹ̀rọ làbẹ́ ẹ̀rú tó wà lọ́gbẹ́ olùgbẹ́ gbọ́ ọgbẹ́ ta lọ́fẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ló ẹ̀jẹ̀ ló gbà wọ́n ti gbé ní ẹ̀rọ. ayé wa kò yí sálọ́lá ọ̀hún. ah àtẹ́jú bàbá o. والله إنك لا خلق عظيم ماذا معك من القرآن شو مقضى عليك فإذا كان الله لك عليك آه ولك عليك عايز كمان آه شو على الله شو على الله عليه لا لا لا تيجي شو على الله كاتب تجيا annabi kafin sai suwa kai ọkà fún àgbègbè kòhárà kòhárà kòhárà ilé àkàrà kálí yẹn ní díkà bì kí òbó fòkò. ààrẹ nínú. so obìnrin àwọn ọlọ́dún ìgbà lórí báyọ̀ bí dáwọ́ èdè àbá bẹ́ẹ̀ ni ṣe ẹ máa bíjà. ọ̀pọ̀ mẹ́rin ìjọba mẹ́ta mọ̀mọ́ ilé mọ̀mọ́ ilé mọ̀mọ́ ilé káfú. Hmm. ọmọ ya kan ní ìjọba fẹ́ wèrè kan ọ̀rọ̀ lọ́lé wọn àwọn ẹ̀yà gbogbo wa jíwájú wọn gbọ́ sí ọ̀sán ní ìjọba ẹgbẹ́dùn bí àríwá ẹ̀rọ àríwá ẹ̀rọ àwọn ibi ìgbọ́n à oníyà ló wá gbágbágbá ìrọ́kọ̀tọ̀ ọ̀fẹ́. olóríkà ṣẹlẹ̀ tó ń bí ìrọ̀kùnrin ayọ̀ fún àtúnṣe àbára bá a fún àfọ̀dà nígbà wo ni ìwé àwọn ìdíkà yóò sọ̀rọ̀ ìgbà náà mo lọ ní ìwé ní kúndà rẹ̀. ṣé ìmọ̀lọ́lọ́ ní àbí mẹ́rin àbẹ́mẹ̀kẹ́ gbùdùgbù kí ìtura yóò ní ìhà àrùn tó rẹ̀ darí lẹ́yìn tó bá jẹ́ ìṣẹ́ bó jẹ́ ìfásẹ̀sán bàbá rẹ̀ kò ní ìkẹ́kẹ́ kọ́rin ní kùrá ní wà ìjọba ìjọba ìjọba bó ti kà á fún alábẹ́ ọ̀sánlá sallallahu alayhi wa sallam àyíkú tó lè kà lórí àtúndì aláfíkì ọ̀nà hakùn àlùmọ̀ àyíkú tó lè kà lórí pé ìyẹ̀fà àti fàkúlù hàfìdì ìmàmù ìṣe àkóso rà bí àkóso rẹ̀. ìgbẹ́ bẹ́ẹ̀ hàn kéwú gbogbo ẹ̀ tó bá kéwú la sáájú. bẹ́ẹ̀ ìwé náà hàn náà ìyá mi kẹ́rẹ́ ọ̀nà kìíní kẹ́rẹ́ ìlú kanú ìlú kanú rí. فإنما حيث ما يممت ينفعني قلبي وياه له لا hmm. ọmọ ẹ̀kọ́ tí àtòrí ọmọ ha ọmọ ha àbíṣì ẹ̀rí nǹkan ọ̀rọ̀ àfà ọmọ ọmọ àlejò wa pẹ̀lú ẹ̀rí náà àlejò wa náà àwọn ọ̀rẹ́ sẹ́lẹ̀ ẹ̀rí ìjà bá ọ̀dùnmọ̀ lẹ́kṣọ̀kà bímọ máa kà mí lẹ́kọ̀ àn. àmì o ti dọkọ ìyàwó báyìí nítorí ẹjọ́ ọmọdé ọ̀kọ̀ àn ló ti tẹ̀lé yìí fọ́. so ìwà apá ọmọ kí ẹ̀rọ ó mọ kí ẹ̀rọ ẹ̀rọ kò ní ìgbẹ́kẹ́. ìnáṣẹ́ ọ̀la ọ̀la ọ̀la ìlànà ìjọba pàrọ̀ ọ̀pọ̀ lára àbí ìpínlẹ̀ ìlú àwọn àtẹlẹ inú inú àwọn àyàwòrán àti ya tó ti rọ̀ bàbá àbúrú nílò ọ̀pọ̀lọ̀ ìjọba àbí ìsọba òfin ṣe àfihàn ẹ̀ka àìlẹ́ ìjọ àmì kí ló pè ká fẹ́jọ́ láàrùn ẹ̀yìn ìgbàgbọ́ àmì ìjọ wà lọ báyìí wọ́n fi àwọn méjì tó kú lẹ̀ àwọn àwọn ògbẹ́ tẹ́ káwá gba àrí mi ìgbàgbọ́ àkọ́kọ́ ìgbẹ́ ìdíje wà ní àrùn àrùn tó àwọn nípa àwọn àṣàrí yìí ìṣẹ́sẹ́ àwọn àṣàrí yìí wà fún kálù mẹ́ta wa ó yàrá ti sọ pé àwọn àṣàrí yìí ìlà tí a lè wá tí ó ń jẹ́ bá kéré lọ́dọ̀ wọn ilé mi wọ́n wà dájọ́ níjọ́ ẹlòmí èmi náà lọ́lọ́ mélòó yìí tọ́ba tí wọ́n á dájọ́ wọ́n wà lókè yóò kó ìlà fọkàn tọ́ba tí wọ́n dájọ́ ìtàfàmì òun bàyí láhùn mi tọ́ba tí wọ́n dájọ́ níta ìjọ wọ́n wà ẹsẹ̀ tuntun tó kò ní dáre lọ́jọ́ tó kí ni ìṣe ìṣe lóṣù mọ́dọ́ mọ́. محمد رسول الله والذين معه الذي ní òun ní ìfẹ́ ọ̀wọ́ ẹ̀yẹ́dẹ̀ àwọn àtàlẹ́ ìdí ìkọ́ni òun ní ìfẹ́ ọ̀wọ́ pípé wọ́n ń múra wọ́n rẹ̀ tó ẹnìkan ọjà lọ wọn ní kílọ̀ gẹ́gẹ́ ẹsẹ̀ jẹ́ lóúnjẹ ẹkọ́kọ́ dà pọ̀ ẹ̀dá owó rẹ̀ papọ̀ òṣìṣẹ́ ẹ̀dá owó rẹ̀ papọ̀ ìwọ́n náà mọ́tò sàgbè sí àwọn ọmọ léèrè kí máa ń dáwọ̀ rárá lọ ẹ̀yìn mọ́tò pamẹ́ ẹ̀ná àwọn léèrè àyẹ̀bá wọn lọ́jọ́ ń bẹ̀rẹ̀ àrá ọjọ́ tó bá ti gbé ń bẹ̀rẹ̀ wọn náà ó ti lọ́ka tó ti lọ́ka ó gbé ń bẹ̀rẹ̀ ó ti ká ọmọ kan bọ́ọ̀lù sáyé ó jẹ díẹ̀ owó ni kọ́mọ ọ̀pọ̀lọpọ̀ tí àgbẹ̀jọ díẹ̀ wà pé ẹsẹ̀ kó ló dùn àyè bá àwọn ẹ̀dá ń sáà lóye ọ̀pọ̀ tó máa ń jẹ àwọn ọmọ yàtọ̀ wá kí ọ̀fẹ́ fẹ́ àwọn pàdé ẹ̀ ní oúnjẹ ìdí máa ń lé máa pọ̀ ọ̀la wà á bá wọn fúnlẹ̀ ẹgbẹ́ gbọdọ̀ ló jẹ ẹ̀ẹ́dígbà alágbòdì alágbòdì ẹ̀rẹ̀ lọ́wọ́ so ẹ̀yin gba ẹgbẹ́ gbòdì ẹ̀ wà gbé púpọ̀ àwọn alẹ́ ìsìnkú ti sẹ́ni àwọn ìsìnkú tó ká mọ̀ṣẹ́ bá wọn kó mọ̀ sábà nígbà tó bá ní nígbà tó bá sì nígbà kó mọ̀ sábà sí ilẹ̀. àdébí sọ̀tọ̀ náà nípa nípa rẹ̀ pátápátá àdébí wá kó àwọn sábà ní àwọn etí mẹ́jẹ́ kí àdébí kì í dúró lọ́wọ́ èèyàn ilé àti ilé àkọ́kọ́ àwọn náà wà lọ́wọ́. Hmm. àkọ́kọ́ mbẹ́ sílẹ̀ tó bá a ní ká máa da ìdí papọ̀ ká máa dàbí pọ̀ ká máa dàbí pọ̀ àwọn ọmọ ẹlẹ́bí wa kámọ̀jù kú ẹ̀jẹ̀ ìtọ̀rọ̀ wá já. ẹlẹ́ẹ̀kejì kákùnlá àti kájí ilẹ̀ sí ẹ̀sẹ̀ bó ṣe ń ya pọ̀ náà bá fi àdéhùn sí ọmọ ìjìnlẹ̀ sí ọ. ìtọ́ ọmọ mi sọlá ọba sọlá ó ní ilẹ̀ gọ́jìlá láyé àwọn ọmọ rìsgọ́ dìbàgbé ìyẹ̀fẹ́ ìbò ọkùnrin kan wọ́n fi àdéhùn sí ilé ìwọ̀ fún nítorí ẹ̀sẹ̀ tọ́lá sí. bó ṣe ń sẹ̀ ó jẹ́ kíkọ́ náà ó wáyé náà àdúgbò kíkọ́ rẹ̀ bákan náà nípa ọba máa ń lo fún àdúgbò kìí òun náà ní àgbẹ̀tà máa tó bọ́lá àjù ọ̀nà ọmọ tí ẹ̀ náà láìpẹ́ àyè ọmọ ẹ̀fẹ́ àjù àti ìwé ọ̀nà tẹ̀sítẹ̀ ìsúnmọ̀ àwọn ẹgbẹ́ tàbí ti ìsúnmọ̀ ẹni wípé ọba ti àjù lọ́dún ọdún tí mo ti múra ọba ti ti mbọ̀ láti ti mbọ̀ ti múra ọba ti ọlọ́run kò ní mọ̀ òsì ẹ̀gbẹ́ ọba àlejò náà lọ bákan náà ọlọ́run pọ̀ bákan náà àtàwọn kùnà náà kọ́ wá kára lọ́wọ́ sọ pé àdébìkì ìbò tí wọ́n dání o lọ́wọ́ ìkàkọ́ eléyìí ó dá nǹkan tí àdébì sọ́nà náà wà ní wọn náà ẹ̀fọ́ dáfọ́ ọmọkùnrin náà ní pé ìyá délé ya bí àlìyá tẹ̀gbòrò ìyá délé ya bí àlìyá tẹ̀gbòrò bí àlìyá tẹ̀gbòrò wọ́n sọ àwọn الفقير بالميسور يسعى والفقير بالميسور يسعى والفقير والأرزاق قد قصدت عليهم هي الأرزاق قد قصدت عليهم يصيبهم القليل والكثير يسرهم القليل أو الكثير يسرهم المصائب والبلايا وقد المصائب والبلايا فلا يعفى الكبير ولا صغير فلا يأبى الكبير ولا صغير فلا يأبى الكبير ولا صغير أبا الناس أرحم جميعا رسول الله وهو جدير رسول الله وهو بها جدير فقرأ فيحزن إذ رآهم يرى الفقر ويحزن إذ رآهم وهم من حوله جم غفور وهم من حولهم جم غفور جم غفور وهم من حولهم جوز غفيرا وهم من حولهم جوز أبدا النبي وغير عرفت حركة الصباح يرى الفقرة انبري عول البيت فيحذب إبرعه يوسف يقول لهم بشيء ويهزن إذ رآه قالوا ترى بشيء يرى ويهزن إذ رآه ومن حوله دم غفير ومن حوله دم غفير من حوله جمع اقرأ ويحزن إذ رآهم وهم إن حوله جمع بصير وهم من حوله جمع بصير اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم وسلم تسليما كثيرا وجزاكم الله خيرا وبارك الله في الجميع والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. جزاكم الله خير ابي الله انا استاذ ولم يكن وقوف ولي جدا. عارض ولا يجوز ولا